الحمد لله الواحد القهار علام الغيوب الذي يجير ولا يجار عليه وصلاة وسلاما على من بعث متمما لمكارم الأخلاق <clears throat> نبينا وحبيبنا محمد صلى الله عليه وآله وسلم وعلينا وسائر إخواننا المسلمين إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقول فالله الله سبحانه وتعالى ọlọ́run bá tí ó fi wá mọ̀nà lọ sí ibi sunna anabi sallallahu alayhi wa sallam tó sì ọ̀rọ̀ lọ́rọ̀ kí a lè dúró lórí ẹ̀ atọ́ra lékè kí ọlọ́run ọba àtàánú ọlọ́run ọba fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan àwa náà tí a ń tẹ̀lé lánàá anabi sallallahu alayhi wa sallam títí lọ́jọ́ gbèrà kíyàmá. ẹ̀rí ilé tí a fẹ́ fi ṣe wa láǹfààní tá a fẹ́ fi ṣe ìtítí fọ́ra wa lásìkò yìí òun náà ni àwọn àlàyé kọ̀ọ̀kan eléyìí tí a ní bùkátà sí àwọn ọmọ ìyá alápọ̀nlé eléyìí tí a fẹ́ lọ sí ilé ẹjọ́ lónìí láti lọ dúró ti àwọn ọmọ ìyá wa tí wọ́n fara ní nínú ẹ̀sìn láti lọ ṣe àfihàn ìjọmọ ìyá eléyìí tí ń bẹ láàrin wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam àti sunna anabi sallallahu alayhi wa sallam tí a bá wòye sí. Si, àwọn nǹkan yìí a rí wípé àwa nìkan kọ́ ni a máa lọ sí ilé ẹjọ́ yìí àwọn tó jọ́ta súnà tí wọ́n ń gbógun ti àwọn ọmọ ìyá wa lórí ìsìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn ẹ̀rí tó wá nínú al-Qur'an al-Karim àtàwọn ẹ̀rí tó wá nínú súnà anabi sallallahu alaihi wasallam àwọn wọ̀nyí náà máa wá sílé ẹjọ́ láwọn ta súnà yìí àwọn sì máa wo àwọn wà tí ó takò ẹ̀kọ́ Islam àwọn wà ìlẹ́kọ̀ọ́ ó máa ó máa jáde látọ̀dọ̀ wọn gẹ́gẹ́ bí àwọn nǹkan tí àwa náà tó fojú rí ní àwọn bíi ilé ẹjọ́ mẹ́ta tí a ti lọ sẹ́yìn a rí wípé nílé ẹjọ́ alákọ̀ọ́kọ́ ìjẹ̀gbọ̀n ni wọ́n gbé wá tí wọ́n ti ń béèrè fún wàhálà tí wọ́n ń béèrè fún ìjà tí wọ́n ti ń lérí ogun tí wọ́n ń lérí oríṣiríṣi àwọn nǹkan pé àwọn ti dira wá nílé ẹjọ́ náà pé àwọn ṣe tán jà sọ̀tàbáwo nǹkan yìí a rí wípé ìṣesí àwọn aláìmọ̀kánì kí wá ló yẹ kó jẹ́ ìṣesí àwa tá a jọ ní súnà àwa tá ẹlẹ́kọ̀ọ́ àwa tó jẹ́ sí pé a máa ìgbésí ayé wa lórí alukur'an àti súnà anabi sallallahu alayhi sallam àtàgbọ́yé àwọn sọ̀hábà kí ló yẹ kó jẹ́ ìṣesí wa tá a fi pàdé wọn nígbà tá bá ń wúrú àwọn wa àìlẹ́kọ̀ọ́ yìí tá a bá tún wo ilé ẹjọ́ ẹlẹ́ẹ̀kejì náà ẹ pé ọ̀rọ̀ ibú àwọn ọ̀rọ̀ kọ̀bákùngbé àwọn ọ̀rọ̀ tí ó lè dá ìjà lẹ̀ àwọn ọ̀rọ̀ tó lè dá nǹkan rú òun ni wọ́n ń sọ sí wa tí wọ́n ń sọ pé ránṣẹ́ sí wa kódà ìjà tó fẹ́ ṣẹlẹ̀ bákan náà nílé ẹjọ́ ẹlẹ́ẹ̀kejì náà tó yẹ sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ó kọ́ wa mọ̀ ṣe tí ó sì darí wa tí ò jẹ́ kí wọ́n dájà lẹ̀ lọ́jọ́ yẹn kódà agbẹjọ́rò wọn gan ni ó ṣáájú ìdálásìgbólẹ̀ ní ilé ẹjọ́ ẹlẹ́kejì abátówó jẹ́ ilé ẹjọ́ ẹlẹ́kẹta tó náà tó padà wáyé náà láìpẹ́ yìí ẹ rí i pé àwọn ọ̀rọ̀ tó ń sọ sí wa bákan náà àwọn ọ̀rọ̀ tó takẹ̀kọ́ ni àwọn ọ̀rọ̀ tó lè bí bìlítì ni àwọn ọ̀rọ̀ tó lè bí àgbákò ni àwọn ọ̀rọ̀ tó lè fa wàhálà ni ṣùgbọ́n a tún dúpẹ́ fọ́lọ́run Allah subhanahu wa ta'ala pé ọlọ́run tó kọ́ wa ṣe bákan náà nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ lọ́jọ́ náà lọ́rùn ìpètò àwọn ajọ́mọgbé nílọ yẹn o ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀yà sọ́ra dáadáa wọ́n ti pọ̀ ń lu o wọ́n ń jí àwọn ọmọ ní o wọ́n ń gba àwọn ọmọ àwọn òbí wọn ní o wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n ń pariwo so bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n tún jẹ́ ọ̀tá tí a dojú kọra wa lórí ọ̀rọ̀ ìgbógun ti sún náà tí wọ́n ń ṣe yìí náà bàtà wọn náà tí wọ́n ń lọ nínú mọ́tò wọn so oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ò dáa ni wọ́n ń sọ sí wa oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àlùfàǹsá òní ń jáde látẹnu wọn so nítorí àwọn nǹkan yìí so láyé fẹ́ ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́ yìí fún wa gẹ́gẹ́ bí onísọ́nà pé kí làwọn nǹkan tó yẹ káwọn fi pàdé wọn nígbà tó bá ń ṣerú àwọn ìwà ìlẹ́kọ̀ọ́ yìí eléyìí tó súnmọ́ jù ni pé tòní ò tún fẹ́ lé kéńkà eléyìí tó súnmọ́ jù ni pé tòní ò tún fẹ́ lágbára ju tàwọn tàtẹ̀yìn wa lọ kí ló dé torí àwọn ẹ̀rí tó ti jáde síta tó pọ̀ gidi gan tó sì ń fara ní wọn so torí àwọn òdodo ilé tó yẹ pé ó ń jáde ìtẹ̀léra wọn so tó yẹ sí pé wọn ò ní fẹ́ kí òdodo yẹn wọn ò ní kó fẹsẹ̀ múlẹ̀ so wọn á fẹ́ da ilé ẹjọ́ rú náà ni so nítorí láti wò pé kásìrọ̀ láǹfààní pẹ̀lú àwọn nǹkan yìí ilé ìtàwó pé kí n kálukú wa ká dì síwájú ká tó lọ sílé ẹjọ́ ẹ jẹ́ ká lọ sínú Suratul Furqan ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ń júwèé bó ṣe yẹ kárí nínú ààyè kan nínú Suratul Furqan ilé tí a máa sàlàyé fún àwọn nísìn insha Allah karim àwọn ìwà àtàwọn ìròyìn tó yẹ kó wà lára àwọn olùpáyọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ń jẹ́rú ọlọ́run ọba ar nítorí pé kéèyàn jẹ́rú ọlọ́run ọba Allah subhanahu wa nínú àwọn ìròyìn tó ga tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ń ròyìn yẹn ni kódà ọlọ́run ọba Allah subhanahu wa ó fi ìjẹ́rú ọlọ́wọ́ anábì nínú bá ní alhamdulillahi alladhi asra haram tí mo fẹ́ ní pé ní haram so gbàtọ́lọ̀ bá àdékẹ́lá fẹ́ sọ̀rọ̀ nípa àlìsọ̀rọ̀ ìrìn àjò òru tánàbí sallallahu alaihi wasallam mìíràn láti Makka láti masjidul haram lọ sí masjidul aqsa kó tó di pọ́wá sí mi'raj lọ sí sama ṣùgbọ́n tọ́lọ́ bá àdékẹ́lá fẹ́ sọ̀rọ̀ ìtàn yìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó pe ànábì ní abdu rẹ̀ ó ní asra bi abdihi so tọ́lọ́ ọba àdékẹ́lá bá pè yàn ní ẹrú ọlọ́run ọba tọ́lọ́ kí yẹn jẹ́ kan nú àwọn ẹrú ọlọ́run ọba kódà dọ́dọ̀ ọlọ́run ọba ọ̀tọ̀ ní káwọn yẹn máa pè yẹn lẹ́rú ọlọ́run ọ̀tọ̀ ní kọ́lọ́run ọba àlékẹ́lá gangan fún rẹ̀ pè yẹn lẹ́rú ẹ̀ tó ń tọ́ bá fi wá lè mú ọlọ́run ọba pè ní ẹrú ẹ̀ máa kó rere o tó ọlọ́run ọba الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وإذا خاطبهم الجاهلون قالوا سلاما ọlọ́wọ́n bá ní àwọn ẹrú ọlọ́wọ́n bá arrahman àwọn ẹni ọlọ́wọ́n bá arrahman àwọn olùpáyọ ọlọ́wọ́n bá ọba arrahman àwọn ẹni tó jẹ́ sí pé yamshuna ala al-ardi hauna wọ́n máa ń rìn lórí ilẹ̀ pẹ̀lú farabalẹ̀ ni wọ́n máa ń rìn lórí ilẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n máa ń rìn lórí ilẹ̀ nírìn ìpayọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni ní àwọn àrìn tí ó máa júwe pé àwọn ẹni ọlọ́run làwọn ẹni yìí láwọn àrìn tí ó máa júwe pé àwọn ẹrú ọlọ́run làwọn ẹni yìí láwọn àrìn tí ó máa júwe pé àwọn olùpayọ̀ ọlọ́run ọba làwọn ẹni wọ̀nyí ọlọ́run ọba ní irú ẹ̀yẹn ni wọ́n máa ń rìn lórí ilẹ̀ òun ló ń kọ́ ọmọ ẹ̀ nínú suratu Luqman ọlọ́run Luqman sọ fọ́mọ rẹ̀ pé wala tamshi fil ardi maraha Luqman sọ fọ́mọ rẹ̀ pé máa ń rìn lórí ilẹ̀ ní ìrìn ìgbéraga máa ń rìn lórí ilẹ̀ ní ìrìn ẹ̀ tó jọ rẹ̀ lójú nítorí pé eléyìí ò kí ń ṣe ìrìn àwọn olùpáyọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò kí ń ṣe ìrìn àwọn ibadur rahman má máa ríru àwọn ìrìn torí pé innaka lan takhriqal kò sí bó sì lè máa tẹ́lẹ̀ gíjà gíjà tó ó lè dálẹ̀ lu eléyẹn dájú wàlá ní tábìlọ́gọ̀ jìbáàlà tóòlà kò dẹ̀ sí bó sì lè máa fò kọ́ máa fò kọ́ máa ga tó ó lè ga tókè sòkè wá ní fáàrí sòkè wá ní ìgbéraga sòkè wá ní kákánbà lórí ilẹ̀ sòmọ́ rìn lórí ilẹ̀ nírìn ẹlẹ́kọ̀ọ́ ọlọ́run bá lọ subhanahu wa ta'ala wá idha khatabahumul jahiluna ọlọ́run bá ní bí àwọn ọ̀tá súnà yìí tó bá ń kọ́ tọ́ba wọn tó bá ń bá wọn sọ̀rọ̀ ní sọ̀rọ̀ aláìlẹ́kọ̀ọ́ ní sọ̀rọ̀ aláìmàkan tọ́lọ́wọ́n bá àdékẹ́lá pè wọn ìdá kọ́ tọ́ba humul jahilun tọ́lọ́wọ́n bá ní táwọn aláìmàkan tó bá ń fi àìmàkan bá wọn sọ̀rọ̀ tó bá ń sọ àwọn ọ̀rọ̀ burúkú sí wọn tó bá ń sọ àwọn ọ̀rọ̀ kọ̀ bá kùn gbé sí wọn bó làwọn ṣe máa ń ṣe kí làwọn máa fi ń pàdé irú àwọn ṣe sí ọlọ́run bá ní kọ́ọ̀lù sàlámà ní táwọn máa sọ láwọn ibadur rahman òní ọ̀rọ̀ tó dáa àfáwà Mujahid rahimahullahu ta'ala ìgbà tó ń tú kọlu sàlámà sàlámà tó fẹ́ tú gbóòrùn sàlámà yóò ní ìtumọ̀ rẹ̀ ni pé kàdáàdà wọ́n mú sọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó dáa ni wọ́n fi dá ìsì padà fún àwọn aláìmọ̀tà nígbà táwọn aláìmọ̀tà bá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tá a ti sọ yìí pé wọ́n ń sọ sẹ́yìn yẹn nígbà tá a pàdé ilé ẹjọ́ alákọ̀ọ́kọ́ ilé ẹjọ́ ẹlẹ́ẹ̀kejì àti ilé ẹjọ́ ẹlẹ́ẹ̀kẹta tá a fi ran kan wípé n tó súnmọ́ ní ká tó sọ ilé tó burú jù bẹ́ẹ̀ lọ lónìí nígbà tá a bá ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ní táwọn ibadur rahman táwọn ọmọ fi dá wọn lóhùn òun náà ní ọ̀rọ̀ tó dáa. bákan náà Jubair bin Mut'im ìgbà tó wọn ń sàlàyé àyà yìí ó ní raddu ma'rufan min al ó ní tó dáhùn tọ́mọ́ fèsì òun náà ní tó tó pé àwọn mọ̀ wọ́n mọ̀ tó wọn ní wùwà bíi aláìmọ̀ èyí nítorí ẹlẹ́bi jẹ́ pé la yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun ọlọ́wọ́n bá ní wọn ò jọra wọn wọn kì í ṣẹgbẹ́ a ò lè fi wọn wéra wọn wọn ò dọ́gba alladhina ya'lamuna walladhina la ya'lamun àwọn tí wọ́n mọ̀ àtàwọn tí ó mọ̀ sọ àwọn ọ̀tá tó ń nà هم الذين لا يعلمون هم الذين لا يعلمون àwọn ẹni tí ó mọ̀ wọn ní máa tako hijab wọn ní máa tako wọn ní máa gbógun ti hijab wọn ò ní máa gbógun ti àwọn ọmọ wọn nítorí tí wọ́n fẹ́ tẹ̀sìn ọlọ́run Allah subhanahu wa ta'ala wa ma naqamu minhum illa an yu'minu billahi al-azizi al-hamid kò sí nǹkan tí ń fìyà jẹ wọn kò sí nǹkan tí ń fara ni wọ́n ju pé wọ́n nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ tọ́lọ̀ ọba àlìgá rẹ̀ ti tó rẹ̀ ti kìlọ̀ fún wọn pé innal ladhina fatanu al-mu'minina ọlọ́run dájúdájú àwọn tí wọ́n ń fi ìnira kan àwọn olùgbàgbọ́ lọ́kùnrin àtàwọn olùgbàgbọ́ lóbìnrin tó wá túbá lórí ìfìfìtínà kan wáyìí falahum azabu jahannam ọlọ́run bá ní yóò máa bẹ fún wọn iná jahannam walahum azabu al-hariqa ọlọ́run bá ní iná ajóni iná yìí ìyá rẹ̀ yóò máa bẹ fún wọn lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kúrò àwọn kó làwọn kúrò ń bẹ. sùwélé báyìí ó jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ olóbi jẹ́ sí pé àwọn olùmọ́ máa ń jẹ́ kó yé wa wípé anabi anabi sallallahu alaihi wasallam àwọn ẹ̀kọ́ tá a rí kọ́lá rẹ̀ ni pé la taziduhu shiddatul jahilina illa hilma la taziduhu shiddatul jahilin illa hilma ilé kókó àwọn aláìmọ̀kan àwọn aláìlẹ́kọ̀ọ́ àwọn ọ̀tá ẹ̀sìn kò kí ń lé ànábì kún ní nǹkan kan ju sùúrù lọ ju pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ nígbà tó bá ṣe ń lé kókó má ànábì tó bẹ́ẹ̀ ni sùúrù ànábì máa ń pọ̀ sí. nítorí ẹ̀ ló Suratul Qasas gbàtọ́lọ́wọ́ bá nìkẹ́lá tó ń ròyìn àwọn tó rí báyìí so ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala júwe wọn wípé àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tá à ń sọ̀rọ̀ yìí ọlọ́wọ́ bá ní wa idha sami'u al-laghwa a'radu anhu ọlọ́wọ́ bá ní sábà gbọ́ àwọn àwọn ọ̀rọ̀ tí máa ń báyàn nú jẹ́ àwọn ọ̀rọ̀ amúnúbí ni nígbà tí wọ́n bá ń gbọ́ lẹ́nu àwọn aláìmọ̀ká àìrọ́dù àìní ọlọ́run bá ní wọ́n máa ń gorí kúrò bẹ́ẹ̀ wọn kì í pàdé wọn pẹ̀lú àwọn ìwà yìí àwọn ògùn rí kú lọ́dọ̀ wọn wà kọ́ọ̀lù lánà wà wọ́n mọ̀ wá sọ wípé lánà iṣẹ́ wa ni ó máa jẹ́ tiwa òun lọ́lọ́run san nílé ayé wàlákùn àmàlùkù yóò sì máa bẹ fẹ́yìn náà ìtẹ̀wù níwà àwọn sẹ́tẹ̀ ń ṣe yẹn bẹ́ẹ̀ ti ń takò súnnà yẹn bẹ́ẹ̀ ti ń gbógun tẹ̀sìn yẹn ìtẹ̀yìn náà ní nìyẹn ìtọ́lọ́run bá lọ subhanahu wa ta'ala tí ó tẹ̀yìn náà lẹ́sàn lé lórí nìyẹn tó bá dé gbèrè alkiyama salamun alaikum láfíà fún yín lánà fẹ́rẹ̀ la nabtaghi al-jahilin so a rí lẹ́yìn náà suratul Qasas ayà 55 so inú àwọn kan tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó fi ṣàlàyé nípa àwọn tí wọ́n jẹ́ ní ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni báwo ni wọ́n ṣe máa ń ṣe nígbà tí àwọn aláìmọ̀ kan tí wọ́n bá ń kọlù wọn nígbà táwọn aláìmọ̀ kan tá bá ń le koko mọ́ wọn nígbà táwọn aláìmọ̀ kan bá ń fara ni wọ́n báwo ni wọ́n ṣe máa ń ṣe so lẹ́yìn eléyìí báyìí nínú àwọn nǹkan tá a tún fi ṣe wá láǹfààní níparí òun náà ní kí ni àwọn àdúà tó yẹ ká máa ṣe lẹ́yìn ìgbà tí a bá ti gbọ́ àwọn ìta àṣàlàyé ìta bá ti gbọ́ yìí tàdé ń ti sùúrù lórí ẹ̀ tàdé tàjẹ́ káwọn wàyí àtàwọn ẹ̀kọ́ yìí tàjẹ́ kó máa hàn lára wa tó ń jà kankan tó ń pè àwa tá a já lè sọ́nà tó jama àwa lálẹ́kọ̀ọ́ àwa là máa ń tẹ̀lé alkọ̀án àti sọ́nà lórí ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ àmọ́ ń gbé lórí ìsùnwọ̀n àkìtàbù àtúnnà ni kí lálùkọ̀án sọ kí ni sọ́nà sọ kí làwọn sọ̀hábà lórí àwọn iṣẹ́ tá a bá fẹ́ ṣe lórí àwọn àdìsọ́kàn tá a bá fẹ́ ní òṣùwọ̀n tá a máa fi ń mú gbogbo àwọn nǹkan yìí òun náà lọ́wọ́ bá wí ànábì wí àwọn sọ̀hábà gbọ́ yìí nígbà tá a ti mọ àwọn eléyìí tán kí làwọn àdúrà tó yẹ ká máa ṣe tábàlówó nu husnul muslim a rí du'ahu liqa'il aduwi wadi sultan àdúrà téèyàn máa ń ṣe téèyàn bá fẹ́ pàdé ọ̀tá àtàwọn alágbára tí wọ́n jẹ́ àwọn alágbára jẹni nípa so bí èèyàn bá fẹ́ pàdé irú wọn irú àdúrà àwọn wo la máa ń ṣe òun náà ni mo fẹ́ tó fi àsìkò yìí ṣe wá láǹfààní pẹ̀lú ẹ̀ nam àdúrà alákọ̀ọ́kọ́ so òun náà ni ká máa sọ gbólóhùn tí anabi sallallahu alaihi wasallam kọ́ wa nígbà tí a bá fẹ́ a bá fẹ́ pàdé irú àwọn aláburú báyìí anabi sallallahu alaihi wasallam ní anabi máa ń sọ gbólóhùn yìí tí a sì fẹ́ kí àwa náà kí á dìímú ká máa sọ àkíní gbólóhùn náà alákọ̀ọ́kọ́ òní ká máa sọ pé allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim hadithu tí ó gbélé wa abu dawud rahimallahu ta'ala ni wọ́n gbà wá bákan náà limamu al-hakim al-naisaburi wọ́n dẹ̀ sọ̀háhà hadithi yìí wọ́n ní hadithi lálàáfíà alimamu zahabi rahimallahu ta'ala wọ́n dẹ̀ wá fákọ̀ wọn lórí tẹ̀síhù yìí lórí pé hadithi allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim àdúrà alákọ̀ọ́kọ́ so àdúrà ẹlẹ́ẹ̀kejì tí anabi sallallahu alaihi wasallam kọ́ wa alimam abu dawud àwọn náà tó gba eléyìí náà wa bákan náà alimam tirmidhi àwọn náà gbà wa so al-allamatu al-albani rahimahullahu ta'ala wọ́n sahhaha hadithi wọ́n sọ fún wa pé hadithi lálàáfíà nínú sahihu tirmidhi kí ni anabi sallallahu alaihi wasallam kọ́ wa anabi sọkọ akama sọ yìí pé allahumma anta wa anta nasiri بك أحول وبك أصول وبك أقاتل اللهم أنت عبدي وأنت, وأنت نصيري بك أحول وبك أصول وبك أقاتل eléyìí báyìí gbólóhùn tí a mọ̀ wí ta tẹnumọ́ ni ẹlẹ́ẹ̀kẹta òun náà ni gbólóhùn hasbuna allahu wa ni'mal wakil alimami bukhari ni wọ́n gba hadith eléyìí wa eléyìí tí wọ́n fi ń sàlàyé lórí wípé nínú àwọn àdúrà táwọn ẹni rí máa ń ṣe nínú àwọn àdúrà tá nàbì sallallahu alaihi wasallam kọ́ wa nígbà tá a bá fẹ́ pàdé àwọn ọ̀tá súnnà nígbà tá a bá fẹ́ pàdé àwọn ọ̀tá ẹ̀sìn àwọn tí wọ́n ń tako hijab àwọn tó ń fara ní àwọn ọmọ nítorí pé wọ́n ti súnnà ànábì sallallahu alaihi wasallam tá a bá fẹ́ pàdé irú wọn lórí àwọn àlámàrí tí ó jọba yìí ká máa wíró àwọn gbólóyìn pé hasbunallahu wa ni'mal wakil hasbunallahu wa ni'mal wakil sọ ká máa wí ká máa para rẹ̀ ká máa wí ká máa para rẹ̀ gbóná alákọ̀ọ́kọ́ allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim gbóná ẹlẹ́kejì allahumma anta allahumma anta aduli wa anta nasiri bika ahul wa bika rasul wa bika uqatil اللهم أنت عبدي وأنت نصيري بك أحول وبك أصول وبك أقاتل بملك حسبنا الله ونعم الوكيل سولينا ني أني كافي شاولا فاني كاشي بلك بلك كما يقول al-aqibatu lil-muttaqin ìgbẹ̀yìn tó dáa àtúbọ̀tán dáadáa táwọn olùpáyọ̀ ọlọ́run ọba ní ṣe gbogbo bá ti wù kí a rí i pé àwọn àbòsí ọ̀fẹ́ máa hàn tó ẹ má jẹ́ kí a tààrà ẹ jẹ́ ká sì sùúrù ká sì máa bẹ̀ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ká mọ̀ yí pé àsìkò tá a wà yí pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń rí yìí ó ṣe déédéé àsìkò tí anabi sallallahu alaihi wasallam nílùú Mẹ́kà torí pé àwọn olùmọ̀ wọ́n pín dáhàwá anabi sallallahu alaihi wasallam sí méjì so wọ́n pín àwọn àsìkò tánàbí sallallahu alaihi wasallam ṣe dáwà sí méjì alákọ̀ọ́kọ́ al-asrul makki ẹlẹ́ẹ̀kejì al-asrul madani àsìkò tánàbí sallallahu alaihi wasallam ló ní makka gbogbo alamọ̀bí nǹkan ṣe gbóná janjan ni wọ́n ṣe ń sábò sí fún ànábì àtàwọn sọ̀hábà tó bá ṣe ń fara ni wọ́n tó gbogbo bá ṣe ń fara ni wọ́n tó sùúrù ni wọ́n ṣe o sùúrù ni o wọ́n a máa kílèm pàjọ nílú ni wọ́n a máa kílèm pàjọ dàrú ni so wọ́n ṣe sùúrù ọlọ́run bá Allah subhanahu ń fún wa ní sùúrù ni títí títí tí wọ́n fi tọ́lọ́mù bá dẹ́kẹ́ fi gbà wọ́n láàyè nílùú Madina wọ́n pa wọ́n wọ́n fi ìyà jẹ wọ́n wọ́n fi ìnira kàn wọ́n wọ́n lé wọn jáde kó lu wọ́n hàn wọ́n lé mà sòkò tó wáá di pé ọlọ́wọ́n bá lọ́sùn fáànù parapara lọ gbà wọ́n láàyè ní Madina èdè tá n pè ní al-asru al-madani so káwa náà ká gbọ́ yí wípé asru táwa wà yìí asru al-asru al-makki ni so ńlá wà yìí a fi ṣe déédéé àsìkò tá nàbí sallallahu alaihi wasallam nínú Mẹ́kà tó a máa fọ́ra wa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù káàsì máa mọ̀ wípé òdodo ni ó borí bí ò bódodo yẹn bí ò bá lékè nílé ayé yìí ntọ́ dájú ni pé yóò lékè lálùkìyàmà ntọ́ dájú ni pé yóò lékè lálùkìyàmà káàdì àmọ́ pọ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala òkè ń wà pẹ̀lú àwọn alábòsí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala òkè ń wà pẹ̀lú àwọn màdàrú ẹ̀dá ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala òkè ń wà pẹ̀lú àwọn ọ̀tá fúnnà tó àtàbà ń sàbòsí tí wọ́n ń rí ṣe tàbà ń sàbúrú tán rí ṣe ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fẹ́ kó sùn wọn ya wọn kúkún kẹ́kẹ́ ni tọ́lọ́wọ́ bá ní kálábá ń lọ wọn lára ọlọ́run bá ní ẹ má rò kó jóore fún wọn ká má rò kó oore lọ́jẹ́ fáwọn wallahi ọlọ́run bá ní kẹ́lá kò fi sóore fún wọn tí kìí bá ti pọ́lọ́run bá ní kẹ́lá ń lọ wọn lára títí lọ́jọ́ gbéra ṣẹlẹ̀ náà ni mo ní kí a fi ṣe ọ láǹfààní nínú ìwọ̀nba àsìkò díẹ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu alaikum wa rahmatullahi wa barakatuh